إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أجني أنا كياني أهوهم هيمبا إني أهو ربيع الثاني إني ريني أكاهي أتشتشي رينا تلوه ريو أتكينا وننتو مريه صلى الله عليه وآله وسلم من hijira مكة makka ban madina ana kahurin yana ran ciwo yana sai kolo murhi march uriyanar mars ka ajini yana ranye ena abewo na ranye eho ni mpoho march yana rai 2013 kama kawon ka kuro da makidon tuna ko honon anuwa da hannu sai ya ki إن عدة الشهور عند الله إثنى عشر شهرا أمريكا وانا نتدان يوريب أنا وانا بمريتوان أنا آية نوم كونتينيو كا يوم خلق السماوات والأرض في كتاب الله إني ومري إحنا إيه كوي هنو نارتو ونن دومريكا منها أربعة حرم فلا تظلموا فيهن أنفسكم ذلك دين القيم أمريكا أني أنا أنا أنا إكا وغبي نيشي أمريكا إن أنا نعم، أسمع نعم، أمريكا na wele wọn na suku na ọrọ abẹ dada ato omuli ọmọ ndi si tanu rẹ kọ na ọwọ dẹ bama jin onom duwe ka weri ona ni bilo na heza bama jin owo buri owo yo wana che ona seza wa ka kaniblo anebe ka owori ne he bana ala ni bitin yana ni ore hinan or the first day oni ya ni do wa be suma ko o wa so ọmọ ní ti ṣe ìyọ́n náà ti gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà mi five minutes ten minutes ó sì wù ọwọ́ ọ̀rẹ́ the second day ọ̀nà mi twenty minutes ó sì the more ọwọ́ increase ẹni ẹ̀kọ́ yàn the more náà dáa kẹ́ the more lórí ikú lórí ẹ̀rọ ìlú ọ̀nà ẹ̀rọ mẹ́yẹ ọ̀nà mẹ́ ẹ̀hó yíyá ìzọ́ ẹ̀ náà wọ́n ta ọ̀nà ọwọ́ ẹ̀kyẹ́ ààrẹ náà ìwọ̀n ìtọ́nà ọwọ́ ọmọ nìkyẹ́ after five five minutes ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn jẹ owó dọ̀ọ̀ máa ní kàwé dọ̀ọ̀ wọn jẹ wúrẹ́yìn dọ̀ọ̀ kàwé wọn náà wọ̀ dọ̀ọ̀rẹ́ náà wọn jẹ ọ̀yẹ́ fún ọ̀kẹ́ kó ọ̀nà mẹ́ ìyí wèrè ká owó ọmọ náà yọ ọtọ wọn náà ká náà ọmọ nìjọ yẹn náà ká lẹ́sọ ìyẹn náà fifteen ọ̀nà and ìyẹn náà ìlà one a day to that night very very bright and have a laylatul badr laylatul badr. Mm so dɔɔni ni mo ɛn bɛ kɔ ɛdɔn na ne bi ka se sɔ ɛn o wɔ sɔlɔ lɔ wa not of march of january whatever ɔsɔni bi sɔ part of muharram sofar kudil awal kudil thani jumada al ula jumada al akhir kukuna da ta ɔnakan alhamdulillahi uh, gwani sha'ana ini al'aqidatul islamiyya min alkitabi wa sunna as-sahiha wani muhammad ibn jamil zainube wurin audo ushe abdullada ah. yara ka wani last week sẹ́bi wájú bẹ́ẹ̀ kò wọ́n yìí oil spread la ilaha illallah. دعوك عين فالواجب على المسلمين أن يدعو الله وحده ولا يدعو غيره ولو كان نبيا أو وليا لأن الله وحده هو القادر وغيره من الأموات عاجزون أن دفع الدر عنهم ka ono ko komoli ni e he omoli ni aka ni onya sa iso sa odaka yo ba nebi azale

de jaya in sottu nahal no muri ka walladina yad'una min duni llahi la yakhluquna shay'an wa hum yukhlaqun amwatun ghayru ahya'in wa ma yash'uruna ayyana yub'asun umuri walladina yad'una min duni llahi isoso no wahin ni ne umuri ya ozo no wahin ni anibi no wahin ni anibi muhammadu atuboni kubo ko wona ana ka ko tun bunani yesu no ayi nene ka ka watonugu nanu because all ka ka tonugu all ka ka worship me throughout eni ya sanu ahi nene watugu nanu omorika la yakhluquna shay'an ennere balotusa la yakhluquna shay'an shay'an e idan nakira النكرة هنا للتقليل شيئا umuri kiri sɔnna ɔnyi tse kuna la yi n'enye ŋutu na enye ŋutu na pali enye ŋutu nisi enye mtu niza ezanke wahum yuhlakun en wata banato idan atu waru ka heken amwatu kuma desu anu kuwa hinan desu an kini lata wal uza wal manat en nesu dana wa nabi tuwa kana doka ho all this orionon an kabla ibn abbas makaradallahu anhuma ka abulana nana ba hekan an kai wani hitin suratu nuhan waddan suwa an ya gus ya uka na nasara ka a lokacin kuma ya bide ma haika yi yayin alaikum salam ije ne na ahura he dan ya ne bitu adaka adan ne ne sadu man na won da hore hudu tinoche da nyuma da haika wan ko wa he wan ne da mutu wana ta da ne da ko wa ma yash'uruna enen emi sude yi lutis duwa ya wanan ene akoye ayyana yubwasun iya ba ko akwete ono men owe arhonon ilani do link and together doka the next issue is ما هي عقيدتك في البعث وما حكم إنكاره سو سو دوتنا إن رأيك وهلاك وته بقى كأني نجوا نهي هذا هنوك وته now doko ma hiya akidatuka fil ba'th sabit sudotina ino ikola kwete na bakola kwete wa ma hukmu inkarihi kuma sabe oda na zo na ika ina na oda to ko kola kwete na dok aqidati fil ba'th hukumu na ko aka izimi dotina ni o inika kola kwete ona kisa al iman bihi wajib dia dɔ ko mori mɛ na wa hala daa bɔnu kɔrɔ yi la dee su ɔtu kɔrɔ daa mɔ yi dɔ yi la daa ma yi ne yi wa ŋun la dɔn na ka ɔnɔ mi kama ma ama ne ba dɔw bi kɔlɛ ka aba akɔ la akɔ ɛtɛ yɛrɛ mɔnɔ su a dibi yɛn na ko dibi kɛnɛ ma mɛ ɔnɔ daa do beba abudiyene me mura odo hore so ka al iman bihi wajib aba ko la ko te ruwa do to aba bo yekomuri yekomuri na do to ka huri bila me yuni ko wa annahu juz'un ka odo utonyaran la yatajazza min iman billah kuma utonyaran no bi an o ji ko ze hunu so al iman billah ọ̀dọ́ kọ́nà dọ́wọ́ omori dọ́ọ̀ dọ́tí ní ká awa kọ́lá kọ́ tẹ̀ ní ká wòlíà rẹ̀ ọ̀dọ́ kọ́nà dọ́tí ká kọ́lá kọ́ dọ́ọ̀ dọ́ọ̀ omori misọ́bẹ̀ ká gàbí máa ná wàhálà láyà tàjẹ́zà ànzálík wàzálík láyà tàjẹ́zà ànhálà kònyìnkònyàrá ọ̀jẹ̀ yẹn wà nílẹ̀ ní aban ama ebi kò dáhà ká ọ̀sán dìímà nọ́sán dọ́t aban kònyàrá ọ̀húrẹ́ wọ aban náà ẹ̀húrẹ́ wọ so mean لا يتجزأ من الإيمان بالله وأنا الذي خلق الخلق ka إذا kitara بسا من to هو min al'adam who ni nothing o mean non-existence o yẹ suma kako yanyi sa exist don mori to do existence on water as a word don mori to it. ẹ dàbí yóò ní ko bẹ́ẹ̀ that kí sáà that way exists only someone na exist or be create is created How are you? so omo tí wọn Allah, tó àlà ana tó àlà minal maadu mina ka àlà ní nsánà dẹ́bi dínní ẹn kẹ́mi takuro nàbílẹ̀ àwọn kóntó amuwaat bí bá na wà kóntó amuwaatan maitan maaduma. Ma wọn bá àmà kàmá òwúrò mọ́rí ọ̀rẹ́ mọ́ ìka wọ́n èso nù dá dúsù àwọn olùrọ̀ tó dọ́là kí existence ọmọrí bẹ̀tọ́ ẹ̀ dọ́mọrí àkọ́kọ́ yìí kàrẹ́ lọ́kà aláṣọ rọ́bíkún díkì bàlà ọmọrí àmà ní káyọ̀ sọ́tù làárọ̀ kọ́ àbánẹ́ ibi mọ́n mìíràn àtúrò àbọ̀wọ́ àdánù kó àbẹ́ ẹ̀gún aláṣọ ẹ̀ yọọ fúnra mọ náà dé yẹ ẹ yóò ní àná yìí létà dọmọdé bá sè nàtí ní ẹni bẹ̀rẹ̀ kí ọtí ọtsọtẹ ọtsọtẹ àdáyé lẹ́nu ọtsọtẹ àdáyé náà dínyi ana yàrúdjò mi bẹ́yìn ní sódì wọ́tọ̀rọ̀ ìb lọ́sọ̀ nàtí ní wọn ọ̀nyáyé kí wọ́n ti sèse wá wá rà á ní kí mi yà ti omori ho yi high covenant on that we all covenanted to omori subhanahu wa ta'ala we made promises to omori subhanahu wa ta'ala ka ya ne ho na yin so ni aba he ya won ya komo ya ma to yin ma na ka yin si ye exist do to omori no qadirun ala i'adati khalq marratan ukhra muri ono onyo kata kono ale marewe uno no to dele buyete ono ale wabe uh, eh, once more let me again wa hukmu ekto this is iman ya ini ba'ath ka o muri subhanahu wa ta'ala ana tola ana ko me tola na never knew that exist that am eh but to oh, eh, you when you are non existing

kahurin miska kaka man yuhi al'izama wa hiya ramim e tukuno nana su koya na nabi uka muri alama ko kwata don muri o kaka kaka o muri wa ko kwata don muri ke kaka kul yuhi alladhi ansha'aha awwal marra izana to e tukuno don man wira podori isono ran kata kutinyo to abe answer is the answer not there ìwọ́dà na télọ̀ gàrú télọ̀ mọ̀ gàrú dọ́là náà na áhìí ọ̀dọ́ aka á àrùn èrè lónìí màá nítorí na nnukwu náà náà nínú kọ́lù télọ̀ dẹ́ka asọ́wárì di télọ̀ na wọ́ ẹ̀dọ́ka télọ̀ náà kata wako wedo ka anisa ko ko to den iza to so wuri no ka kul yuhiha kul yuhiha allah kaka umuri ba so ho yo do ke kul yuhiha izo no ba so ho yo allazi iza na kaka anshaha aw dito awwala marra ina ni pa pere an umuri subhanahu wa ta'ala because uh, ni adin ka khatib bin nas ala qadri qawlihi career than according to their level of perception, according to their level of thinking. Àwọn níbi bẹ́ẹ̀ mọ̀ lánàá. Ẹlẹ́mìnira anya Yahudi náà tọ́ a àwọn níbi àkàrí dẹ̀ kìsì akẹ́ náà gbọ̀. Dẹ́ni bí disco àkàrí ìsì akẹ́ náà sì yẹn dẹ́ni bí kò kéré. Àwọn disco ọ̀dẹ́ kù sí. Ẹ̀rẹ̀ká ọ̀nà mànúbányà iná ìwé ọ̀nà ọ̀rẹ́ àkẹrẹ̀kọ́ ọ̀nà mànúbányà. ẹni tí yára ìṣọ́ ìmúra ọ̀rẹ́ ọ̀kẹ́lẹ̀ bí ká ẹ̀yìn wọ́n ti tó àkùsí ẹ̀yìn mẹ́rin ọ̀dà fún un. ọlọ́run níbi ìṣẹ́ ọkà mẹ́sì kẹ́mọ́ dájú ni abáná ọmọ yẹn wọ́n mẹ́ ọmọ àti yìí nù. iṣẹ́ náà yẹ ká ìrẹ̀kọ́ ẹ̀sẹ̀ mẹ́yìn ọ̀hún nínú ọkọ̀ nínú ìrọ̀yìn ni ẹ̀rẹ̀ ìkọ́kẹ́ ọ̀nà na òsì. wado ko shosim okay wado ko ni duka meru ala ere sonya we be ila we awaz no awaz no mi shara na ndo ka ah ore wa jini no tumba ani ga mu ejo kai la ko ja ka ona duka so so win wa ne ra eh da ni bi onis ala qadri aqli ko ana ndo mu na ore kale ka asọza da eru kọ n'onye nkwara kwete then na ka ala ka omuri ọkọla kwete ka aka ya omuri ya na tọla dọma ne ọrụ enyo kata kisọ ya ọtọ tete ori itinye ọtọ ya as simple as that ọka wahukumu inkarihi ọkara anadolu na ika ise na ahịka ọbụrụma ọkọla kwete ya abaghị ori isu a na-amakwa ekwete ọ na-edọtọ ọkara anadolu kisọ ya kófòrò káhùrí ọ̀rọ̀ ọ̀dọ́kẹ́ yẹ ọ̀tọ́ ọlọ́pàá wọn kọ́lá dị sọ ẹ̀bẹ̀wò fìnnà iná tó náà kó wà ńwúra àwọn anyé náà kéde àdó ìwà nàmá àwọn náà nyé ńwó ọzọ náà dọ̀ ihe ahụ ọnụ ka n'ọnụ. ada kawa do wala nyene la oson non mukhalladun fi nar in rawayat natibin mo do hore wa dalilu qawluhu ta'ala sewi ibenu rena nore ko no buja nan ne baka in surat yunus ka أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم سورة ياسين قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم وضرب لنا مثلا أمريكي أوني هذا يوجد دي أشفجوه يتن ده أفجوه سيسي يتن ده أي أتقنا ما نقوي عن أكو أمري على ما كوكتن أمريكي وانا سيا خلقا دوني يا أمي تونين ألو شكرا وإليك شكرا نانا أكوي عنه omori ọkụnye nwa ka ọrịbarala ama omori kuwa nasi ya holkọ aza ne kuwa de n'ihi anyị zọị n'ihi anyị a metụrụ ne echukwu na ọ daghị nkatọ ahụ na nụ ẹwọ náà kisa tó hó na nụ enyi ne nwụ ẹhụ ma ya tọ na onye na-eri enyi ne nwụ na nwa bẹrẹ wee nyi omori ke maa in mahin maa in mahin enyi anaghị ka omori ke mahin enyi nọ anaghị ka mbasa kee enyi anaghị ka ndị kpọdere mahin enyi anaghị ihana. ana ina mai yau ne ko to ọlọ́run ní ehi anyị ka ịsa natọ na ọhụụ na ndọ ma na ọkụ mụ na chukwu ndụ anyị tụọ nụ ịsa na sụtọla enyi na nwụ spam gba ọkụ mị ọkụ mụ na na ọkụ na onye قال من يحيي العظام دوكا سيفي سنو كو نيو سو هي اتوكو كو يا وهي رميم اتوكو نسيما كو قل يحييها الذي كايوا اسوكا كموري كايا نه كاي الذي انشاها اسنامي دي توسونو اوا يحييها اوا سو يا اول مره اسنايكا انو ني بابري اونو ترون هو ني ني نون دواري enyi teketeke dɔbare anya nazasun dɔbare uye gangun dɔjuma da anya cukun poro dama isɛ na awo sere dama awɔ isɛ na ɔrɛ nyukata kɔkɔ kɔtɛ wɔhuwa bi kulli halkin ali isɛ na ɔnɔ ihu kekere ni o amɛ tuna so ire yi al-imanu bil ba'd ɔyɛ lɛsi taaba kɔla kɔtɛ akidu kumuna na rukɔdɔtun kɛ aba akɔda kɔtɛ da asɔ ya bɔda a wɔrɛ mu nɔ lɔri su dɛ nyimɛrɛ ahɔ esi rɛ one by one anawusa ke dɛya bayan dɛya one by one after the other kɛ aba akɔda kɔtɛ kɛnɛ ɛɛ ɔdza hɔnɔ ka wɔlɔw anana izamitina torikina lakana lmɔtu rɔhata kulle shɛyi. ولكننا إذا متنا بئسنا ونسأل ونسأل إيه؟ عن كل شيء عن كل شيء أوكي أنا ere شو إلى then kusu owoto ya ne bi abala bi mi at least kuma le su an enwa akoro nwa akoko wa ota kusu wa wana ne woto ama bala amma walakinnana yadan yana sun bu isna abare ma koi koite wa nus'alu an kulli shay da ho isinna fere chereke ihonu kola konyo ihonu kare ihara ihonu korugo ihonu dola aban ben ukoro onirara ame ukoro oniye ame ukoro onuta ame ukoro aban har ukoro naya ame yonu kwayola aban na muri hausa nke waje ka na yen akwai kisai faman ya'mal mithqala dharratin khairan yara waman ya'mal mithqala dharratin sharran yara apona mukoro oida oye waricha wele idomuri abona mukoro himi oya wíwá ìjáwé ilé ankó mọ́rí mi káyé sùnmọ́nà wọ́tá àlà wọ́n náà yà ọdún kọ́rọ̀ ìdáná. ẹ ká kárẹ̀ yìí kábà kọ́lá pẹ́tẹ́ ẹ bí dùwọ́ dọ́tọ́ kẹ́lẹ́ obe dùwọ́ èlò ká ẹ̀yẹ náà wà kó ìpẹ́tẹ́ ẹ̀ǹkẹ́ na ìgbẹ́ kọ́ ẹ̀ náà ká òmùrí ọ̀gá ká yọ ọmọ tó bula sàrọ̀ ẹ̀ ẹ̀ kó náà bá tó àbásìrì òmùrí kẹ́kọ́ ẹ̀ ɛdɛ nye kiyɔ nɔ anyi kɛ anyị ka dɔ ka e akal jɛnna ye alayha tis ata ashar ko sɔri ata kiri hira malaika na wasu yɛrɛ la ɛna nɛnɛ o na yina dɔ kɛ numa mu na la ɛhɔ maa kɔ ɛhɔ do na ɛhɔ na numa ka ehi o nye ịda ndị enyi ya n'oruka anya onoruka maleki konyo ha kwụnye ụdị da aka ka aka ka ihe ndị ka ya na-adọ ụwa ịda asụsụ ọnụ yi onọrọ abụghị n'etezu ya alanye ka na ọ̀nà ìníṣẹ́ ìwé na ìnáwó na ìnúkọ̀ ẹ̀rù náà na ìjẹ́ jana o ni di ke ono okuitu di ele mo da okogo ise esi da ka aha ipoete aha ipoete di ama na ere mo onto mo ne muhammad sallallahu alaihi wasallam abana wono ni esi ne ko da pas ko di ele da ka so sabu ko kida ina ne ko da ko to non ma hiya alamatu husn al khatima oluni su da ba ha ko eta han arho na ko ni sebe ase ko do su ne soila sɛbi aseyɛ kozo susu ɔlɔ ɛndɔ ɔlɔ nye ta ha na ikɔ yɛ ta yɛ la mo na yɛ bɛ ta ha yɛ wɔbɔ yɛ la ɛta e ha yɛ na ɛsɛ yɛ wa ka no okomori yi ɔna ɛma hɛ ba ɛna ɛma musɔwɔ ɛna ɛma masiri ɔna nyina na aka ni aka kaka yi sansa na ikɔ ni ko ɔyɛ ni aka no. oka alamatu husnul khatima kathira asiye ka ozo zehe nete ozo me etaha oida okororo fa ayyuma muslimun okomuri trokomuri na be mata ana ikoshe te bi ihdaha daki kunyai nan utuan kanat bisharatan lahu ona suruka achika oranyi enu bi ayoyini hudo muri omuri has announced to him do isu awake sawi eh ah ni na yi no muri onye etahaida mu na ya banye etahaida wa ya laha min bishara oka a o da rura keneka aika ohu yesu do onye inu ba yi ne mu na ya banye ba yi ne da asha tete onye papa onobi annutu ko bi shahadatain indal maut do ro nyam kaka ashhadu an la ilaha illa allah وأشهد أن محمدا رسول الله ويقول يوم الكعبة دون يوم لا إله إلا الله لو شهدت أنتم صلى الله عليه وسلم وكمن كان آخر كلامه من الدنيا لا إله إلا الله دخل الجنة أردنا نعم، نعم، كده دل منك دعهم هنا أنه لا إله إلا الله هو الجنة إما كان a ga kwa kila lura da dokono kila ila ila la 1 million ama uze suwe me easy and isa mi ka so easy o se ban isa ya weru on isa la wa holaka sa ya weru asigiri otu sira la o ka asigiri otu enyira me gba kudo chego ko la ila ila la we ka ka adana mamo moto me manji la ilaha illallah so ɛwɔn ɔno ɔmoli ka yusabitu allah ladina amanu bi kawli sabiti fi hayati dunia adunan kɛ dɔw ye ɔmoli ɔmoli yiwu yɛ pɛtɛ yusabitu allah ladina an ah, bi kawli sabiti ìrẹ́nà kò yẹ pẹtẹ láìláìlá òní yẹ pẹtẹ sẹ́mẹ̀ wọ́n ní ìdíkà wà family established because ro yatul malak mushkila ro yatul malak sakaratul min sakaratul mawt. dozori e malaika na wa dɔlɔ wɛ ɔn wɔ kisɛ na wa hiu na dɔlɔ wɛ wa ɔyɛ wa mani lɛ tɔn wɛ li wa mani kani wɛ li wa bɛ edu kɛ kɛ ne yi and ɛnyɛ o ne ori malaika ta o tomori o dɔmɛ ori malaika ta ko di na ŋun ni dɔ ka ni ni ŋun da a kan. do ana do malaika jibril ono na na na suwa ha iwe do ka malaika na ba bon le pas jo ben ba do ho wa ka sigiri otu ro do ni ra wa ro na ro ka ha ama ko wa ya to do ka eh ala kokoro malaika no kakila yẹn do ayi taaro aduwo esu ani ami onyamu o adamu o kuapu ayo o mi esu ani no daa kisa wa kari because o de ka ẹhu azo o no anybody ọnu eri ka omori oro oku omori ọbi ni oku omori ọbi ni dẹ́yìn sọ wọ́n yín ni. ịzụ ọdaka ime ya na ọnaza ọrụ ekọnọmi sọwọ ọrụ eka ọnụ masịrị kọta sịrị ọnụ sọwọ sọnyọ ọnyọ ọrụ laya ọnụ eri osi nke ala atọrọ ete ịsọnyọ ọrụ ịda ma ihe onye nkwo ọrụ ebe achị atarubi atapatubi aasị aasị pụrụ n'ichere ọrụ ya ọrụ ete ọrụ ete ọrụ ịma ọnụ eri osi nke ala. ati okuza zaa ọsa ẹkọ yìí ni kyẹrẹ ẹdẹ isọnyọnyọ mi the same alijẹnu asọmu kọrọ nílẹ àmì yẹwu náà ọkọrọ alijẹnu àbá níbi so wẹ́n yẹ sẹ́ntìní yá o lókà kẹlẹ́ ilẹ̀ ilẹ̀ lọ àkúnya rẹ̀ sọ ìlà ọgbọ́n wa ndọ́ka alimọ́tò lẹ́yìn lẹ́tọ́ jọmọ́ àwọn nàhàrí ha. dolu su Juma, hijuma abike ìlàwọ Juma. hijuma ɛhó ajínìwé dàkà ajínìwé tọ́sídẹ̀ẹ́ wẹ́ẹ̀kì Juma, hijuma ajínìwé tọ́sídẹ̀ẹ́ Juma hijuma so ɛlàwọ ajínìwé polo de ni ɔnà ìlàwọ hijuma olóòsù olóòsù nánu kómúlẹ̀ náà ká ɛ owó kómúlẹ̀ bolo is an announcement ka alikɔn tó mɔlɛmɛ káyé ní kuma awini kuta bɛ dàrɔ yɛ ɔlɔri fɛ juma. ìjuma dáa kɛkɔrɔ ìwúrɔ àwọn èyí ɔsán di magrib tu ɔlɔri e náà yéésù kú ìjuma inshallah is an announcement ka ɔnà omori osiriani bɔdɔ kɔmori yìí ɛwọn nana ha yɛ juma. ọ lebe anyị bi dozu ozi ndị aka ịrịm eyo ebe na ọgwọtan almautu bi roshil jabin bi arakihi ọrịa dozu dị iban nọ dama na atọ chepe bi ma na bi arakihi dịrị ihe na atọ wee hụ oyiko almautu bi roshil jabin dozu tudi iban nọ dọ wet dọka so ni min bi arakihi edo le chenji sẹ ẹ ka arok. ehi atọ hụ na ne anɛdɛ okuku omori ɔrɔ ɔrɔ ɔdɔ akɔ gɔsɔn ya islam ɔmɛ ma na ɔrɛ yɛ nɔnu anu bɔbɔ na ɛdɛ ogoja aka islam ya na ɔrɛ na ɛkɔ ɔnya dɔn mi tu kumutɔ ɔnya zɛn kuzu ɛtɛ ya kanyi konya na dɛ ɛyɔ wa ka na na lórí islam oye ko gọ́ọ̀fù tó náà dà ẹ̀ wọ̀ kìsọ́ yìí anya rọ̀ wọn náà sì mú ẹ̀sìn ká olóṣù ẹ̀ dọ́ gbàgbọ́n náà tó tẹ̀fẹ́ yẹn ọ̀ yìí náà anọ́dà kẹgbẹ́ wọ̀ olóṣù dìgbàrà tó tẹ̀fẹ́ lọ kọ́ ọ̀nà àjẹ́ náà olóyún ń gbé kú ìjùmọ̀ náà wọ́ is another sign ọ̀nà rẹ̀ bìrì ọ̀nà ìdìbò ọ̀tẹ̀tẹ̀ bẹ́ẹ̀.

alanan kisa da kuma ya mahaka ni da ka ya mahaka da su sun wani haka mana lawahid Allah da ta su kutu kutu kutu amma ya kisa sai gwen wo oye go eh da ka okomori ni ya da ya kwanan da hawo nan insha Allah ta'ala non no ko ono ni ban huna bane aka be horijo ana ka ya

and uh, whether corona uh, corona is due for jihad and then na ka okumuri ni ile fe gabada jahi chemu chemu yomuri inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budun yani i'buduni biwahdatikum eh biwahda unity down yeah well that's ila konele to alike palestine beno le le mo muda mani gahi tiɛn tiɛn tiɛn de so ɛsɛ mɛ ɛsɛ dɔ o ɔyɛ suma ka ko egbɔ na nanu ɛkò yɛ na bɛ dɛrɛ ne ka because ni ma mahadi a person is not sɔrɔ na stop but wa mahadi ɔbɛ ɔdɔ ka do na ba ka mahadi ɔbɛ do karo kɔ awɔ kɔ ana do na na because ne ko mu na le do n'i ma ko nyaro ya awo ay konon summa takunu al-khilafa ala minhaj an-nubuwwa dan anib be mere be hanon monodi tinyobe once more owa ne ha yaka e hanon a be do tinyobe da iseri ogowa na be dan se ko na ko be ri ji da ja lo re be tọ ọna kaka ọna mduri ka ọzọnyi shahada ene ezere ko meska anyi ta ali konemi ada akure kuto do muri dawa emre wonyi na ka ka ke so shahidi of news kore ya goka ọlọ́run na kura ka atam no ni se fighter o ati shahidi Oh, why don't to money wa dar water wallahi tallahi isn't ya oko no is intentional or another imam al-bukhari o dia dizire at imam muslim a ah, nire ku sahabia na ka lenyo na ko ino ma na nyima ni asman ken eh sa so to mun nire ku sallallahu alaihi wa sallam odore su dak shahidi odore dak istashhada odore dak istashhada odore dak istashhada ora bar shahidi to mun ka

okomori ọdún lọ́wọ́ sàhábì lọ́wọ́ sàsọ́n tó wọn ènìyàn kò dáwọ́ anya nọ wàhálà ìtura ẹ̀dọ́dún ìtura góòlù lọ́títà nù lọ́sọ̀ọ́dún ní ńlọ́kù ẹ̀rù dáhẹ́ kúrẹ́kọ̀ náà. àgbógbó rẹ̀ kú anáàkínlọ́kù ẹ̀rọ ẹ̀ ní ó osimiri aka àkànúgbó.

anya ka ka wera guguru kono akwo eunenen sho judanen wane koron na nam he ema mani disi yo non wa kanyo ana he algulul algulul ومن قل ومن يقلل يأتي بما قل به يوم القيامة يلي tomika agwọ awere ni so sẹmẹ kọsẹ ogbura kutu n'okwe ọsa amẹ antoni yi ndasa bi na ehyehido ka ọsọ ehyehido lẹmu nko ẹnira anọ wa ẹnira náà ọ̀nà mọ̀nà ọ̀sọ́ ọ̀dọ́mọ ni jọ ọmọ mọ̀nà ọ̀bá ntụrụ gọzọ na ọ na-akwụrụ akọ ọmọ nụ kwọrọ na ọmọ nụ kwọrọ nye na ọmọ nụ na di yahudi anya na gẹta na ahụ a ah, e ebe mi yahudi aba ọ ọ ama ọ ene kemi yahudi ee eyi di lọjọ fún wọn na dosu and anybody na awọ ẹwọn cause what was your reason ekwe kiyama awọ isọnusoro wọn awọ abẹ wọlé abadi zana ni sọ yóò bukhari so ama a ala awa ika any of the four ni aka shahada kọlọ ka aka shahada ọla ilẹ ilẹ ọdọọsu ọdọọsu da ika ẹkọ ìjùmọ ọ ìrahwa n'osu ọ abika ọdọọsu dẹ ìgbà ndọdọ dàtọhẹ abika ọlọnyi ọdọọsu ẹni maarakatil jihad ọnà ẹ̀yìn náà we are allowed to die. ya ka aka ya atụrụ ya omuri ya atụrụ eyi ya ọbụdo ka omuri ọdọ yi gold eh na zunnu shahida dosi tọka wala nuzaki alallahi ahad akida ọdụ na ọdịma omuri ya atụrụ eyi ya ka ọdọ ọchị yi dị ama ya gamara ya nyọrọ dị ahụ ada m ihe onye wa ọkọ kwa ya ọhụrụ ozu eku ijuma a ama ah, atụrụ ika eta họrọ ọnya atụrụ iyi kọ ịnị shehi ama menya ne ga lọdọ omori dọ mọ asị tụọ tó dọ ọdẹ bẹ duwe náà kọ arẹ mẹyọ anda abẹrẹ mẹyẹ oní kó tó asọdọ anyi na dọ na ọdún ní shehi di shehi di. ọgọ ya ni almoto gọziyan fi ka ọkà dọdọ su. amega wo but gozi and fi sabilillah you know the require na na ma ko recommend dosu ele kino the require na then when I jo o the recommend dosu o oh, yo mo ka ko o oh, ino the require na dai ka na ko ko inyo na ka ya da hun imam muslim o oh, dia dis ka man saqa ghaziyan faqad gaza man saqa ghaziyan faqad gaza anybody na ka ọsọ asụkụ mụ ninu ẹkọ láìkí sọ náà anyị náà ọgá lórí kẹnyìn dada rẹ bi ó ní eré ìhìn lórí kẹnyìn fakọdù gọza ọmọlẹkọ náà rẹ kọ so abraham yẹ mu zoro awọ ẹdá ẹka announcement man من قتل awo wa mata سبيل الله dusu tudu ومن مات في mata fi ta'un ona anabuka o su ini epidemic epidemic lóko wọn náà dọ̀ dáa bẹ́tẹ̀ dé kọ́lẹ̀rà wọn náà bẹ́ abúkùnrin ní ìṣú náà inṣàlá ọ̀tá lọ ẹ̀wọ̀n ẹ̀ ime tụ akele ngome we kuku anyu kwenye do na oke do dete mo we da dai ka au unibi anani bla hanye na me no no shiri kwenye da da sele wa de pe au ato or ke chaka ete da wala no no no ẹ̀yin náà náà nǹkan inshallah ọ̀tàlá idó mórí ẹni ẹ̀hìn bórí ẹ̀dẹ́ta àwọn because wọ́n kò mórí ọkọ̀ mórí ọmọ nàná lónìí tu ike ìdámàṣẹ́ ọ̀rẹ́ ni ọ̀yẹ́jọ́ náà yà ọ̀ alàdé ànyìn yẹn nínú sí yẹn yà kéré sọ kẹ́ náà ọjọ́ kò mórí ànyìn yẹn nínú sí yẹn yà ọ̀ ewé yẹn náà náà lè máa ànyìn yẹn nínú sí yẹn bórí ọ̀yọ́ náà. emi ka ɔna do ko sibile do tɔ ŋɔ nɔfɛ ka nyɔ ne sigi yɛ wa sibile do tɔ ŋɔ nɔfɛ a nyi yɛ na kyɛ kyɛ because omuli yɛ na kɔ wee ŋɔ weseli yawuri ha mi yɛ bọtọn al ɛsitiska anyi oko ɔne ine irini nyana ka ebe lisibura nan ɔrɔran ɛdina mi mɛsin ɔnyi okunanan de ahia abanu stomach ache abanu anyi pleurisy eh danyi ulcer ko da wani wa irin da hini nan umar dulbatun al-istisqa anyi ine anajola o mezu kwuru dɛka ìjẹnyi bi sọ wa hɛrɛ pẹlú hɛrɛ ŋwọrọ no kun nọ náà ọdọ òkú mu ni ọsẹ tọ ìlú rẹ wọn ti fa olùbọtọ àti ẹni dóòwù di ní ẹsẹ ìjọba nù tani bẹ ká tọ ẹsẹ nínú kọ dọ àjọ pàtàkì ó mèwù ọba wo sunu nínú àmì sọyìí.

wa wai ba su wahala mama da kinan da sun ona ka yawa na ka ka awa wai da shanya ne shi do yi bisu ishal abe uh, eh, what do you call it al ishal ulcer oyuna ati ulcer wa kullu man yashtaki min batni atabon na ka o mesu ine o ne won burun daika ina walan o kune generally yana wada de eh she usu shehidi osu dan doka anawo man mata bi gharq aw al ona na ka osu bil gharq dalika an ka ni biyo because hadith na ko tainan al gharq dai ka inyu inyu da ni mudusu a ah, ala tun su shahidi aw al harq aw ka ili ya na do wanya mujina do la nan ala tun su shahidi agoyin ban mautul mar'a fi nifas onye anaika agụkọ na mmoji ẹ̀dẹ̀ ká ó lè kú dóṣù bẹ́ẹ̀ jìnnà bẹ́ẹ̀ owó jẹ́ náà tọ́ ọ̀nà àwọn tọ́ba yẹn túmọ̀ jẹ́ ọ́n mẹ́mí no ká àgókò then aza ti so ọ̀dẹ́ wà ọ̀gọ́ dáì ojú náà dáì rẹ̀ hìrì ká ojú ka ojú ọka dolusu daa kisɛmɛ ukɔɔmi nama daa ka ini nɔɛ wohuwa warɔmun haar ɔkɔ daa sɔn ke like wai boil mɛ yɛ awɔ dɔw man kunkutini nɛ filkisha daa ka ina ka ni opinion ɔya almustoptin plus kuma da yada ba wani sai ba wani raci yanon ba wani agega aladla da me yuna jabu kwen ma adma kan zan kimi wi ju kwen nan eh na medical doctors ene ide sare hanu yon aman nye ku, da me poro akwa hono na ko mo le godu e ka to ewo enwono no me do wa hono an yintu odinya kidawo bá ẹsìn mi wíyá ẹ bá laila o láyé la ọ wàá jẹ láyé su ó bá ya na sùkẹ́ náà. okomu yẹn náà kà máa ka sọ̀nù sẹ́yìn kàṣí ká dó ń tó mọ́rí ká bí sẹ́ni ní ọmọ là ẹ̀ náà lè jẹ́ náà ẹ̀ dà nù. omi aṣọ a dẹ́ wọ́n aṣọ na ya dára nínú ilà àdó máa ń sọ sákòsákò wọn nọ. almout bida isal odusu da kokwana da okwana he eh cancer oyuna cancer abana ema bia anenu na onema ole amejimu enyu na benema bia enye nwa na enye were na mata wele la bụ no sasa we shuru dota ka ka muruku ya ụlọ dibila ọkanya ahụ ho abra mo Kansa kasinogen tumor malignant tumor onere benign tumor sasa ne ne ma bịa. e da ka oni o research na ere ya o wa sha ho no tun ko do wa e ko e kutu an because of what as it biara so kan ni ma nara nyere ari no nan to kun we tu de ho ratan ka ka mi ru ku ayo do aisha ho nan yo insha Allah wa ta abra me yo zodo ni kan so ho to se ide ko muri goro al mautu fi sabili difa andinihi aw nafsihi aw malihi olosu as a result our can we defend that dunya we defend the adunya then kaka we are shonon ora katong baba do wa <laughs> defend we su shahidi au nafsihi water every oyo simaka ko ọdọ nwe ehi tuo n'akọ ọnụ. ọwọ anụ waga simaka du ezu ehi lọwọ na ịlụ anọ ịna ehi ahụ mutu na ịlụ anọ ịlụ anọ anụ aka adu ezu ehi na ehi nwe du du aka ọnụ a na-edu ya soja na-etu eyiyi fo rɛ ka yi e, e ɛsɛ mun na ani bila dayi e, den ani de ka ni bila doso di yɛ bi ɔka ta yi ni bɛ ɛnɛ ŋun do bi na fara o kene daada le yi do re hu ne yi sɔ ka musa na o re ya ɔka ta yi na rukɔ o kete dɔ ɔde bɛ da ɔ jɛ kini tu da nya ni tu ɛjɛ fɛ tɛ da sa ka nya lanu dayi ko n'o di do yi ɔnɛ ɔnɛ lɔba da kpa yi komi bi do ɔlɛ jose ma le yi o su de ɛyiri hu a nɔ. No. eba waye ka wenye wenye ngwango ike wakanyo sewu duwe suya kwanyone ngo wana wedan onyojo na dozi e eh, doka menere da se tuji waye niko abuka ka e wa ka ka wa ro me aso de kuzure pala wiru wa aga ke wa ke bide ohu ni wa de he ba me na na ka family we mi jẹ́ wo defend family ọ̀ àti life ọ̀ wọ́n má lè yí àwẹ̀kẹ̀hẹ́ ọ̀ anda ayɛ hwɛ meyɛ go ima neɛ bɛbɛɛbɛ mmɛrɛ ayɛ ka ano ayɛ ka wɔanya yɛ mmala ala ŋo yitu wɔawurawura o ama wɔagyɛ dɔkuru no a wɔn ɛtɛ ka ne dae ka ewa wɔyɛ difɛn ne dɔkuru no a wɔtɛ sakɔbi osisi eyi di wàá kó mu ní kóró wẹ wọn ní sukẹ ńlọ wọn náà jẹ náà abúlé mi yé omi ama ya yẹ ká ẹ nínú ẹmu yíyá mala wà ẹ ẹ ká a anyi tọrọ rọ mi yìí si mi yìí dẹ kọ mi si o awo le kẹtẹ mi ọmọdé ká do ẹni tó yẹ ẹ nyere ihu mẹni ẹ wọ nọ awo alihi yà ono hanibuzi ka ọrụ nwe hitu ọ kama jin dọla ka yi wahala ni mai kai wani nuku yare gbogbo amma ma sai wa ọsụ kata tọọ anabi ka ọrẹ sụ kata ka jọ ya anabi ka do jana E ma anụ imani ka ono no we standard amo suru ko we mani me we ke ke ha unu shaba no no no no oh ma ka me hore wa je dwa hore wa du ni yo sa ale hudi mani utu wa no amaise sigaro ko akawe ka wa je izo buka wesi na kinana upu no ten do hanal jana ama waale se yodo wanan o oh, ewe esu ko nene la ko awo me ila mi ama anyi excellence anyi tuje na inan ko wa wa anaka ho abra mi anyi anyi to na ka inu ori domika oyi ni dehun no yoyi

eke dɔrɔ ɔnu da awo do ka do do ka ɔku wa ɛsɛ mɛ ɔnyamɔ ɔnyamɔ la ka nkɔsi mi le tsetse ɛkɔ mɛnsi ka yi anyimɔ mi si tsetse nɛ wei ne nde abe nde wuli yi omori ka ya hunu kolo die hunu kolo udu ɔnu ɔnya na ɔka kaso le tsetse do ɔnu na do ɔmi tsetse a ɛwɔlɛ wa dze ne la hunu yi ɔyɔ na at least anɛ ŋdɔ ba yi mɛ. wore ko ke ora hore ke no no wa wa ka se sa ujo no anya ka ko ana no do ka se dis ko am e manya ke ham the problem ha e do ka ha no ne ko yai so la ka a am tu ko ye ala e manya ni nyo e ni ni nyo da so <laughs> ah ọgbọ́n anatọ́ ẹ̀rọ nya alimọ́tò mùrọ́bìtàn fẹsẹ̀ bíi lè la. والرباط هو الحراسة dodo su agoka eseri territory okomori ọkọ ribat sanayi ribat hiya alhirasa ọna ọyẹ watch dodo guards anyi idokomori ko ẹhọ ogu ẹgẹhidako hidori

abudu na zai ribat in da islam nan wa men da ka fa yau e tun ribat do shi e ta ta insha Allah ta'ala su shahidu su ana goya wure e ba al maut ala amali salih do su da ko koro ida usu tura san elenya kusala da kina no yasu elenya na bawa. da kina su elenya na sa sa sala kon na golowo da kina no su oyo sumaka anything okoro ida da kina no ya dusu lẹ́sọ̀ ìdúró lẹ́sọ̀ ìdọ́rùn rọ́kà ní kàṣẹ́hàdàtẹ́yìn wọ́n ó yàtọ̀ dọ́ àìlà ilẹ̀ ìlẹ̀lọ́ ilẹ̀ ìlẹ̀lọ́ lórí ní sùn wọ́n sọ̀hún àbíkàwé ọ̀pẹ̀ dùsùn wọ́n sọ̀dàkọ̀ àbíkí sọ̀dàkọ̀wé àmì dùsùn ọ̀nzọ̀ hàzà abirẹ̀ náà kẹwà nọ́kà náà nyẹ̀kíyàn albans dúwèrè abe. ìsànàtọ̀ àdìsẹ̀ nàtọ̀ wà bẹ́ẹ̀ duwa bahas duwa tɛɛ horeyan bi adillatihi ini abi hujja hujja iwenu evidence za abere na kawan fi kitab ini uwe anahe ahkamul janaiz uwe na ahkamul janaiz bi amme mi toju okuforo de ne lil muhaddis al albani oni al muhaddis al albani rahimahullah onom ini page 34 وقد وردت أحاديث tabayyana hadhihi al-alamat oka ala ni hadith ana ka adowe ilini ni ana me haya ne roe abe esame esame ne ana ka o me ko na ase ruka onon usule soeta minha qawluhu sallallahu alaihi wa alihi wasallam o inani anawrenu tumuri ka sallallahu alaihi wasallam ka ashuhada'u sab'a ashuhada sab'a oni su shahidiyatun kihin bayabe siwa alqatl fi sabilillah ọ abụrụ m na-eka ọ na ozirepụ islam ọ nọ n'ushehidi a wụrụ mara ịnya nawọ anaghị mba nọmba 1 almatuun shahidu ọ na-eka epidemic enwu anachakahete ina qur'an ọjọ osu ọ nọ ne shahidi ọhụ wal qarq shahid ọ na-eka ọ niwin lẹ́kìn yọrí shahidi ọhụ وصاحب ذات الجنب شهيد أنا ني أمو أكون ما كاسوني كا أزوني دو ماني تما هلي حرام رسيدن شهيد جاوي والمبتون شهيد أنا إك إني أو الجنرال إني كان شهيد جاوي ده كذا وونن والحرق شهيد أنا إكا إيروريون ده إيروريون دوس شهيد جاوي والذي يموت تحت الحجر شهيد أنا إكا ise wɔ ɔwika a anyi ise owu wɛnyan ɛdɛ ka irihi owu zan dosu shahid ɔwi walmar'a tamutu bi jam'i shahid aa ɔnyɛnɛ anayika isu agone ujɔ ima shahid ɔwi hadisi wani suhahu hakim wa wafaqahu dhahabi ɔka imamu hakim ɔdɔwɛ dɔsɔhi hanin de imam zahabi dɔɔni k'i fi i ni tafsir nɔ man qala la ilaha illallah ibtigaa wajhi allah utima lahu biha dakhala aljanna ona ka ke la ilaha illallah dai ke e si shi yo muri hanin la ilaha illallah na fi kunu re muri o wa ina aljanna utima lahu dai ka en wuri enoka dai ki sai hanin tonon biha dakhala aljanna الله وهو دون الجنة ومن صام يوم ابتغاء وجه الله ختم له بها داخل الجنة وانا اكو او شاو اراكا وكو نكنه دا كوم شاو شاو نو اي مولي نو ريزيسين دا كا ايسو تترسون نون او الجنة ومن تصدق بصدقة ابتغاء وجه الله ختم له بها داخل الجنة na-amị sadaka sadaka nek izi che muri hanen da ke sone le hanen to to sone non dakhal al janna aw so abesen ne enewe alama ka olo shedete ani inu ba ke so edite shedete so e so Okay. Eight. ọkà uh, hakulọ́ọ̀hì alàlùbá very soon bí abájá hakulọ́ọ̀hì alàlùbá èdè èdè ní omori yìí tirẹ̀ sọ ọ̀rẹ́ hàn ní right tó omori tirẹ̀ sọ ọ̀rẹ́ hàn ní ayé sikunu discuss ẹ̀ àmà sọ́sọ́ dáwọ̀ yìí dọ́kà limaza kulikna sẹ́mẹ́dà tó yìí agbowon tó omori yà á tó yìí la wàhálà fúlà no and one thousand no ọkà kọlákan aláhu lena abuda omori banatọ kayaba hekọn ọtún agbóhùnsá sẹyìn ẹ yaba mi bada wàlá nùsùrí kabi hìṣẹyà dáa sísọ sabiri ọhẹkẹ wàdàlí kọlùhù tààlà ìlú sẹbi ìlú rẹ nọn ìwé nu rẹ nọn inú kuran ká sáwà gbọǹtò yọ ìbàdàn ẹ dẹ kàkà agbóhùntòbórí àtúnyìn náà kẹsọ yìí sọrọ tùsàríyà tó mọṣúmọ náà wà tààlà kẹsọ yìí. وما خلقت الجن والإنس إلا ليعبدون أمريكا ما خلقت الجن ما الجنون والإنس أتذا إلا أكا ليعبدون لي لام التعليم لي lam of reasoning li the reason behind the creation of man and the jinn is nothing but li limaza for what liyabudun so why people are being created Why are the jinns created? Is to come and worship Allah subhanahu wa ta'ala alone. Not not bwada eh, nyisa to ne hanon ka gunto muri ato saman agunto muri ato in onto muri o kaya da ka gwa na ato in agwa na ato dan enyo nonto muri kono ka enyi nuwe na chereto aza abakan sa agwa ni twala on abisa obisa obeme ba ko muri hmm ona men da na na eh abiso no ni mesaka saka ahike ọka ebe mi nu ahike wakwa ụwa gowe nwa o wekwa ụwa gowe nwa ahụ wakwa ụba anya na ịzọ wekwa ụba abe ma anya hen sọdọ ahike aka ya ba men wa lukọ ukuwa men agowe nwa o wakọ ere men agowe nwa ahụ. wa ma ahike duwa ahike omori ụba anya omori ya na ahịa ịzọ wa aka ọ ya ahike omori ya ụbanye omori ya kwụji ya konye ha bikos ka na ya ka omori sobe ewa mgbe himeshọla nwaanyị mi nwụrụ ihere edo omori nyi alụkumukume kwa ekomori malaika nne ana akwa ga na nala anyị malaika na ka sallallahu wa ihe a ebe ebe enisama every day 70,000 malaika ma na ụlọ kene ya onto muri kame hore me da dari na da ba ngon da hota abe ma ngur every day 70000 ana heke kana na then awu muri tu banye na no kono ho to da tu do ko muri me heke oke oh ana da dari to da nyi doka ah ehuri na ma ni tu ndo muri na ko mo me ra ko muri no anyị lekchọrị na-eti ije anyị mọnụ in the biological sciences. I say cell biology. You need to teach cell biology. Okay, look, if you don't write well, I will cancel your paper. I will fail you. Don't come and don't come to me and start telling me but I beg you because of God. I don't know God. I don't know God. Don't wanna move on. So me by God, <laughs> don't know God. Or on no travel, don't have on eh, the representative Abidjan. absent ọ na-ayọ nnukwu eri n'ụta na n'ọhịa mori pụrụ abịja na ụzọ na na esu anya mori da ọgbọ mi ọnọdụ igọdụ wa mọ mbọ na echita asawa enwụ na enye ọsọsọ ṣe mori dịbịa ya wa ekore mori agụwe nwa kaya ka ya agụwe nwa ere ya simple ada egwere ada anamawo dasusa awori da shinyu e ani do ema ko anyane do bra hare do ema ko on ago ma wa no wa ko e wo ko no kwa na ko wa sasa da ore ona shi ora ora nye ho banyan because ilu wana ayo we ehe wa are na me ye hinda do ro ya we ka she kisa da maka he no wa qala sallallahu alaihi wa alihi wa sallam on tumuri ka ina dizana ka imam bukhari muslim da ka haqqullahi ala al ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a ka ize idunu mori yiture abori hanere so o ke ne heke wa la yushriku bihi shay'a da se ni se se ni se an oro na me yo di hadith no wana continue mutaba ko le boro muslim ka hakul ibad allah seven onu me ya ka eman member me an la yu azibu kumuri wa so ya rawa ana kisa eh ai kumuri da sai su bere wa ke isa na ya heke oyi ga no ga sala kene ba yan awai ba kene ba yan no ba heke a bisa na ya heke mu bere ni insha Allah ta'ala onu to kama hi al ibada by next week kumuri will see we continue there sahibada saha yake udi ibini ledele ọdọ sọlá kún mọ lẹsí àhẹkọ ọtá àbọn àhẹkọ lọrọ àbọn inú ramadan àhẹkọ ọtá àbọn saha yake inshallah taala yà jẹrẹ so that by next week or inshallah taala we are going to treat saha yake sẹbi sẹ wíwí yẹn náà kàn wá mẹ àhẹkẹ ọrẹ yìí mà wọn sẹbi sọ bàbá yẹn náà kàn wá mẹ

ọ̀sùnkọ́tà ìlú ìdí ẹ̀pẹ̀lẹ̀ tí náà ìdí àṣẹ mú kọ́ lómúlì òsì ìta ọ̀nà ní na nílẹ̀ ọ̀nìkà na ọ̀dọ̀ ọ̀ṣánájẹrẹ lọ́ọ̀sì lọ́ọ̀sì ìhún ní ẹ̀jẹ̀ tí a máa nájọ múnà ọ̀dọ̀ òṣèré àbáyọ̀ bẹ́ẹ̀ na òṣèré yìí nínú náà òṣèré yìí náà dọ́ọ̀ na ha ìbéèmí na ozi ine wuri ati ne gidi muna do bunawa ina ko go o ina hono na la ina hono ina woro do ma ko muri hono muna do me ya ga aboni asu otura ina hono ka ya me ino ida e, do wu lo e ya do wu li sa wu na ba ya le de na e ka wu do halo ni ya na ko wu do no muri kiri so ere muna do sa ba ko ya ga abai na ka ya ma so ta anyiru na jẹun wo òwú ẹ lọ́wọ́ ni òwú ẹ là kà ni àwòkọ́rọ́ ní ọdọ ṣàgbọ́ kúrò nù yàrá tẹ ẹ wọta ìtẹjẹ ìtọ́nyá ìtọ́dá yìí ni múlẹ̀ ọ̀ṣọ́ bá kàtí ní ayẹ tàbí ní ẹ̀rọ tún yìí ṣe náà tó múlẹ̀ náà yìí hidaya guidance ọ̀yìn máa ètò náà tún lọ tó basira múlẹ̀ ọdọ sí kẹrí àbáyé ṣàlá ọ̀tá ọlọ́wọ́ máa jẹ lẹ́nu àyẹ̀ náà kọ́ lọ́yìn pọ́ṣọ́ I'm not asking questions more than two one from brothers one from sisters no more, no less. وعليكم السلام Muri ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ sí ẹ̀bà. A kì ìmìlẹ̀ yọ gbẹ̀sọ̀ mú mẹ́rẹ̀ sí ka ìsọ̀nà ọ̀gá mi, mẹ́ka òdòwó ọ̀rọ̀ ina nsuo ka ɔresusu yie misika mi bisika ɔre ehyia ɔyɛ na abika wiase na ya no ɔre yɛ na osu gya oke na awɔ eyi ni kapsule yi na awɔ ɛhɛ no awɔ abɔbɔ ɔba awɔ yɛ ba ha ɛhɛ no misika mi ano si ɛhɔ yɛ ata na ɛhɛ no wiase ɔyɛ na ɔyɛ na ɛhɛ no adaika ya kaso

ọ̀nà ni ọ̀nà ọ̀nà náà gánà pàtàkì. very clear hadith ọ̀nà tó wọ́n sọ wọ́n sọ́lá ọ̀ka ọ̀lọ́ náà ahù ní ìdándé mi sọ yẹ. ọ̀ka man sálẹ̀ka tọ̀rí kan yaltamisu fihi al'ilm sahala allahu tariqan ila aljanna mɔtu musulasalam ka òun náà bá dúró lónìí dɔɔyin náà ní ìṣó yẹ òmùrí ìbá àrọ ẹ̀dá ìkú lọ́nà lòlẹ́ bẹ̀ fún àwọn àlìjáná jáfọ́ ọmọ àánú rẹ̀ wò oṣù oṣù náà àlìjáná hà sí. nọmba tù ọ̀lẹ́ náà ní ìṣó yẹ ọmọ nìkú ní èmi kéde sọ́wọ́ kéde kí màlẹ́kà yà àfẹ́ náà mɔtu musulasalam ọkà ìnàlmẹ̀lẹ́ ìka lẹ́tàdà ò àjìnnì hàtà ni. lọ́sọ̀ ọmọ sáà ọ̀sọ̀ ọmọ sáà bọ́ọ̀lù àwọn kòdó rè wọn kà sọ ẹni bọ́dọ̀ náà àwọn yìí dì ní ìfẹ́ yẹn ọmọ àná àwọn póró dọ̀hún ìrẹsìmọ̀lẹ́kẹ̀ ní ẹ̀rọ wọn padà kíbẹ̀ ní ẹ̀kọ́ àmì náà jìjì na yìí na ká ẹ̀kẹ́ sọ ká náà ẹ̀rọ náà lọ́rọ̀ sẹ̀lẹ̀. sọ wọn mọ àná olúwa àziwọ̀ ẹ̀ náà àkó ní ìfẹ́ yẹn wọn nọ nọ والله أعلم Sisters and Jamhuriyat Sultan Kenya سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم